Follow, fọ́ọ̀lù o pamúpamù jìgìjìgì ògbórí olórí kalẹ̀ lóòrùn gángan bòrò ń follow. o èkó ọ̀rọ̀ mi sálẹ̀ gbẹlẹgbẹ ọmọ bàbí ni àrọ́kùn táyò ọmọ àtúpà dùgàn ẹran wọ́n tún ń ṣe ìjẹ́ nílọ́wọ́ o àwọn tí ń jẹ́ lọ́wọ́ wọn fi ń bà ánú èkó ilé owó arọ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ mọ́mọ́ já ọmọ ọlọ́gbọ́n máa dorí ẹja mú òmùgọ̀ wọn dirú ẹ̀ mú ọgbọ́n bí mo dẹ̀ ọlọ́wọ́ bí mo dẹ̀ yẹ́s ẹ̀yọ́ ayé lè ẹ̀yọ́ ẹ̀yọ́ ayé lè ẹ̀yọ́ ẹ̀yàn bá bá ń tẹ yín tó ń fi góòlù ṣeré ẹ̀yìn oníṣòwò níbodè òdìlé ẹ̀yọ́ ayé lè ẹ̀yọ́. fi bọ́ọ̀lù ṣeré ẹ̀yìn ẹ̀ní sọ̀rọ̀ níbòde lọ́dìlẹ̀ kí la dúpẹ́ owó owó la dúpẹ́ kí ló fi ṣe aṣọ aṣọ ló fi rà aṣọ kílẹ̀ rà ẹ̀yẹ ẹ̀yẹ òyìnbó aṣọ kílẹ̀ rà ẹyẹ ẹyẹ òyìnbó ẹdújalè ẹdújalè ó fò. ẹ ẹ o. Buhari jẹ́ ṣẹ̀bi ọba o. Bàmúbàmù jìgìjìgì o. Kò. bye <laughs>